Modern Greeting Customs, Text 1. Ní àsìkò yìí àwọn tó jẹ́ pé wọ́n kọ́ ẹ̀kọ́ ìkíni wọn ó yàtọ̀ sí àwọn baba ńlá wa tí àsìkò àwọn baba ńlá wa ọkùnrin yóò dọ̀bálẹ̀ obìnrin yóò sì kúnlẹ̀ ṣùgbọ́n ní ìgbà yìí wọ́n ń fi ọwọ́ sẹ́yìn kí àwọn tí ó jù wọ́n lọ ni kì í ṣe pé obìnrin yóò kúnlẹ̀ kí ó tó di gbàtà pé a eléyìí mà jẹ́ ẹni tí ọlọ́wọ́ bọ̀wọ̀ fún yẹn o tàbí ọmọkùnrin kọ́ dọ̀bálẹ̀ ìwọ̀n yẹn ó ti kọjá lọ pátápátá ní àsìkò yìí ìfọwọ́sẹ́yìn kíni ló wà. Questions on modern greeting customs text one. Báwo ni àwọn ọkùnrin ṣe ń kí ènìyàn ní ayé àtijọ́? Bí obìnrin yóò bá kí ẹni tí ó jù ú lọ, báwo ni yóò ti ṣe ṣe? báwo ni ọkùnrin àti obìnrin ti ń kí ènìyàn ní ìgbà yìí? ǹjẹ́. Modern greeting customs text two. ní àsìkò yìí àwọn tí wọ́n ní ẹ̀kọ́ ìkíni wọn ó yàtọ̀ díẹ̀ sí ti àwọn baba ńlá wa àwọn baba ńlá wa ń kúnlẹ̀ wọ́n sì ń dọ̀bálẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ kíyàn ṣùgbọ́n ní ìgbà yìí àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n ń fi ọwọ́ sẹ́yìn láti kíni ni ọ̀wọ̀ wà níbi eléyìí náà kì í ṣe pé dídùgbà tí obìnrin bá kúnlẹ̀ tàbí ọkùnrin bá dọ̀bálẹ̀ nìkan ló tó ní ọ̀wọ̀ nínú eléyìí jẹ́ ohun tí ó ti kọjá lọ sẹ́yìn. Questions on modern greeting customs, text two. Báwo ni àwọn baba ńlá àti ìyá ńlá wa ṣe ń kí ènìyàn? Báwo ni àwọn tí ó kẹ́kọ̀ọ́ ṣe ń kí ènìyàn ní ayé òde òní? Àṣà ìkíni wo ni kò wọ́pọ̀ tó bẹ́ẹ̀ mọ́?